abẹ́nà yẹn sọ ṣé credit card ni ìwọ tó ti link account ẹ bó ṣe lè ra credit card kí credit ẹ tó tán o ti rà míì kí credit ẹ ọ̀rọ̀ lọ́rọ̀ ló dẹ̀ fi sọ sọ fún mi bó ṣe fẹ́ mèkẹ́ báwo ló ṣe fẹ́ mèkẹ́ ẹ̀ náà kì í ṣe pé credit tó fẹ́ rà yẹn o ó fẹ́ fi pe business tó máa yọwó fún ẹ ẹ tó bá ti wá náwó ta ni ẹ ẹ èèyàn kan ó ṣe gbà ó gbọ́n ọ̀tọ̀ sọ ni wọ́n lẹ́yìn tí ò bá mọ̀ ibi tí ọmọ ẹgbẹ́ ti là eré ló máa sá kú eré ló máa sákù ogun ló ní tí ayé bá ti rò pé ó ti tán tí èrò ọ̀run tó ti ń rore àwọn olówà lọ́rùn kì í ṣòkú nìkan lọ́rùn ló wà nìkan lọ́rùn òkú nìkan kọ́ ló wà lọ́rùn ọlọ́ngàn wà lọ́rùn bó tilẹ̀ jẹ́ pé má sọ pé ibi ìbàyí lọ́lọ́run wà àti ibi ìbàyí wà ọlọ́run wà lọ́rùn tó tó bá ti ní àjẹsẹ́kù tó dẹ̀ ní discipline in spending believe me you buy anything but you don't have discipline in spending and you want to buy car you want to buy house you want to buy land you want to buy jewelry. mo sọ fún yín kò séèyàn kankan tó lówó àṣírí tó wà ń nìyẹn nobody is rich àṣírí lásán ló bò kó dẹ̀ mọ bó ṣe lè máa tọ́jú tó bá ti mowó tọ́jú you are fine you are good to go nísì wọn fún ẹ lówó omówó olọ́nà jẹ bó ṣe ń ṣe gbá ló ń ṣàwo ló ń ṣèkó bá ṣe tó bá wá yá tó bá ti wá tán wọn á máa wọlé fún àwọn tó fẹ́ ra ilé lọ́lọ́kùn òjọ̀ kan ẹ máa dá díẹ̀ kẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ ti ra lé fọ́nrán tó fẹ́ ra lẹ̀ kẹ́ tó mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ ti ra lẹ́yìn nǹkan tẹ kò nídìí ni wípé kẹ́ ní discipline in spending if you don't have discipline in spending you can't you cannot do anything wọ́n tẹ́ pé o ti leak account yẹ mọ́ bó ṣe lè yá credit card abẹ́nà yẹn sọ ṣé credit card ni wọ́n tó ti leak account yẹ bó ṣe lè ra credit card kí credit yẹ tó tán o ti rà míì kí credit yẹ ọ̀rọ̀ lọ́rọ̀ ló dẹ̀ fi sọ sọ fún mi bó ṣe fẹ́ mèkẹ́ báwo ló ṣe fẹ́ mèkẹ́ náà kì í ṣe pé credit tó fẹ́. fọ́ọ̀mù ẹ̀wà jẹun nígbà tí wọ́n rówó tiẹ̀ kí ló fi ń ṣe mo wá ń sọ fún yín mo ní ewa máa ṣe ní sàn díẹ̀ díẹ̀ àbí mi sọ fún yín ewa máa ṣe ní wàṣọ tó wà lọ́rùn mi nísìn raṣọ yìí nísìn àwọn kan wà tó wá ti rí aṣọ yìí tó máa sáré pé ẹ lò láṣọ yìí ó dà alájà màá send twenty k sí màá send ten k màá send five k pápápá ti sanwó tán tẹ bá jọ wá pàdé ní pàtí ẹnikẹ́ni kí ló wọ̀ kí ló ṣe gbéraga ti pọ̀ jù tó bá fẹ́ jó àwa àwa kọ̀gà akọ̀gà báyìí gbọ́dọ̀ kọ̀gà ẹni tó bá ti ní àjẹṣẹ́kù àṣírí ẹ̀ máa bò ẹni tó bá ti ní àjẹtán àṣírí ò lè bò ẹ̀yin náà wá wò ó ní àwọn ọjà kan tí mo kàn gbé ten percent lé lórí lọ́lọ́kan ọjọ́ kan ẹ máa bá mi kà lọ fún gbogbo ẹ̀yin ìyàwó lé tí ríǹgì ọwọ́ yín tó ti di òrùka ẹ̀rẹ́. ẹ̀rí nìkan ló yẹ pé láti lọ́wọ́ mi ó kẹ̀nà ẹlẹ́tí jáyé sí ẹlẹ́tí jáyé sí ẹlẹ́tí jáyé sí ọlá díje lórí ẹlẹ́tí jáyé sí ṣe rí ẹ̀yin èèyàn mi ọ̀pọ̀ oṣù mọ́ni ah gbọ́dọ̀ lówó lọ́wọ́ tẹ̀mẹ̀dúró ẹ̀jẹ̀ kìí jáyé sí i tí bá fẹ́ kí n rẹ́ yín tán ni kí n rẹ́ yín tán ẹgbọ́n mi kò sí èèyàn kankan tó ṣe kí ni tó gbé dání everybody kàn ṣe kí ni ó kàn tiraka so ẹ jẹ́ kí n ṣe àyè sí December ló ti rẹ́dì yìí sí tó ti dé yìí àwọn kan wà wọ́n ti ń dáwọ́ láti January wọ́n máa gbaṣọ wọn ní December tẹ bá jọ wá pàdé ní pàtí ẹ máa pẹ́ ẹ kí ni kí ló ń ṣe kí ló wọ̀ bá kú mọ́ tó ti kan owó ṣáà wọ́n ní kí wọ́n fọwọ́ mẹ́wàá jẹ mò ń bẹ́ẹ̀ ṣé àwọn olóníkìwọ fi ọmọ ẹ wá jẹun kí ni kí ló gbé sọ́rùn pọ́ńdà wo ni pọ́ńdà wo ló gbé fẹ́ẹ̀kì níjọ. attire, with the scarf, with the earring, and the wristwatch, and just walk into any office like this. Why ni wọ́n ṣe ní any contract? Imagine yourself wearing this kind of attire. Àwọn call kọ̀lé fún ẹ ní ṣàná for thanks for coming. They will respect you. Even your husband will respect you. Within your family, there will be respect for you. People don't fight for respect. What you wear speaks a lot about you. what you wear will buy respect for you. So, if it is not Lizzie and Anjorin clothes, if it is not Lizzie and Anjorin Paradise Properties and lands, it can never be classy. Just imagine yourself rocking this kind of attire on Christmas Day or New Year or any event. Man, oh, lè gbé chair fún yín You're going to sit in the front. That is why you need to call my number. Yes. or do Although Ayola